are they possible. you go you go pray for. Now I'm back, yeah. Chidi, you shoot. Manager, manager manage and shoot. No, oh, oh, oh. shoot. Shoot. Nice one ka yi tun se ye bamba ni tun sa what are you driving hey oga okay, joey joey joey joey okay oh joey. I will never reach one week. Wait, Why are you coming downstairs? Why you coming? Why you coming downstairs, Kosi? Why you coming downstairs? I'm going to do what? Is that your phone? Can you leave the phone? Oh, you're giving him to open for you. Okay. He's about to carry Champions League now. Of course. Put down your money now. For five million. Yeah, good. Chidi Chogwit here. Bayern Munich, I'm a bubble. I'm a bubble. <laughs> quarter final in December, right? like it. 4 a.m. 4 a.m. okay, kita give uh, a street address. Chede. Okay. Ends of work is street address. Na iya lo si na street 4 a.m. 1958 ka 1977? 58 1958 ọ bụ vintage oh. vintage vintage ego ọkwa izu gị ike ebupụta nke a ebupụta etinye heroes iru n'azụ <laughs> big 001 egwu na-eti ndị ọgwụ a na 100% nya eh? nya nna street atọka <laughs> ẹsọ mọ ọgọ wọn ẹmẹjọ ọdún nana sọ wa kẹkẹ disi nka. iye mu ya oni ọkọ kaa yẹ ebu nka kaa kaa yẹ so number one citizen anambra state wẹ na kaa dis one. kaa fa number one citizen anambra state. number one city citizen anambra state. the Joey. the Joey. <laughs> the jowe nana. anambra wọn kaa yẹ se wẹ na gift. yes.